ọdún 2020 tabaniki a sọ nípa rẹ̀ kò ń ó jọ́dún kan tí mo lè sọ ṣùgbọ́n tabanika wo ti ìpayà ti àrùn tó bẹ́ sílẹ̀ ní ọdún náà ó jẹ́ ohun kan nítòótọ́ mi ò dáṣẹ́ dúró ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ ráyè láti máa ṣiṣẹ́ bákan náà ni mo tún lé àǹfààní láti dájú pé mi ò fi bẹ́ẹ̀ fi ara kan àwọn ènìyàn mò ń ṣètọ́jú ara mi gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa pé ká máa yẹ fún ibi tí ọ̀pọ̀ èrò bá pọ̀ sí ṣùgbọ́n síbẹ̀ mo ṣì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ iṣẹ́ ò lọ pé ó lọ ní bóyá kó ti lọ ṣùgbọ́n mò dúpẹ́ àwọn èèyàn tí ẹ kí n bá ṣiṣẹ́ mò ń ṣiṣẹ́ pẹ̀lú wọn bákan náà mo dúpẹ́ pé mo wà lálàáfíà mo ò ṣàìsàn ní gbogbo ìgbà yìí ọdún 2020 jẹ́ ọdún kan tí ó dára mi ò dáṣẹ́ dúró tá a bá ní ká dáṣẹ́ dúró ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ti ṣe aláìsí ẹ tó pé ní ìgbà mìíràn dẹ̀rẹ̀ téèyàn bá ń tíyẹn bá ṣiṣẹ́ dandan ni pé kí ìṣẹ́ kí ó pààyàn ọ̀pọ̀lọpọ̀ ni kí o ní àǹfààní sí oúnjẹ ebi dẹ̀ sì máa ń pààyàn ní ìgbà mìíràn ọ̀pọ̀lọpọ̀ ni ó la ìlà kọjá ní ọdún náà ó jẹ́ ọdún kan tí ó le koko bí ojú ẹja ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé alàjá èmi ẹbí mi àti àwọn ará mi àwọn kan ló pàdánù ẹ̀mí wọn ní àkókò náà ẹ̀kọ́ kan tí mo kọ́ ní ọdún 2020 òun ni pé kò tẹpamọ́ṣẹ́ kò sí ohun tó máa wá bẹ́ẹ̀ ní ìrọ̀rùn dọ́d dandan ni kí o tẹ̀síwájú láti lọ bá nǹkan tá bá wo ọgbà tó dára nìkan ṣe pé ó tètè dára bí òun ṣe pé àwọn tí wọ́n wà níbẹ̀ tí wọ́n tún ṣe o kò lè fi ilẹ̀ sílẹ̀ ní láìṣe kankan ní koríko ló máa pọ̀ níbẹ̀ tá bá wo àwọn ọgbà tá à ń sọ ọgbà tí òdòdó wà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń ṣiṣẹ́ tó sì mú ohun gbogbo jẹ́ kí ó dára o ò lè ṣetán fún ohunkóhun dandan ni kí o bẹ̀rẹ̀ láti ìpele kékeré kan láti ibà sí Ìbàdàn o mọ bí ìrìnàjò náà ṣe rí o kò lè wò ó bóyá ohun tí o lè ṣe àbí máìlì díẹ̀ o ò lè mọ òpin máìlì ọ̀hún ṣùgbọ́n bọ́lọ̀ máa tẹ̀sí láti máa tiraka láti máa tiraka láti máa tiraka láti máa tiraka láti Èkó ò lè rí Ìbàdàn dandan ni bọ́lọ̀ máa tiraka mi ò mọ̀ bóyá ohun tí ó lè tọ́ pé ó bà mí lọ́kàn jẹ́ ní ọdún 2020 ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ pé mi ò pàdánù ẹnikẹ́ni ní ọdún yìí ẹ̀yẹ bákan náà mo dúpẹ́ lọ́wọ́ pé mo tún láǹfààní láti tún tẹ̀síwájú gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ mo sì tún ń gbìyànjú láti ṣe ohun kan àti òmíràn gẹ́gẹ́ bí òṣèré mo sì fẹ́ mú ìlérí ilé iṣẹ́ ẹ mo ń lọ sọdún 2021 mo mọ̀ pé mo fẹ́ ṣe ohun tó dára bákan náà mo fẹ́ mú kí indọ́sítírì eré sinimá tí mo jẹ́ òṣìṣẹ́ kan lára bẹ́ẹ̀ kó tún tẹ̀síwájú tá bá sọ nípa ti ìbáṣepọ̀ ohun tí mo ti kọ́ tá bá ní o ti gbéyàwó bóyá o lè ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sẹ́ni tí ó tó dára tó àdúpẹ́ lọ́wọ́ náà pé ọdún ìfẹ́ láàrin èmi sí àwọn ènìyàn eh, ó lọ dáadáa tó bá ní ọbalẹ̀ ti ń dùn eh, so ọ̀pọ̀ ni fún olúwa ẹ̀yin yan mi orúkọ mi ni Anthony Monjaro èyí ni ìrírí mi fún ọdún 2020 ẹ ṣe púpọ̀.